الله على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أنا أشو غريغوريان calendar أشو aminihu oṣù ẹ̀kẹ́ gbèjì nolmɛ nolmɛ wɛlɛ ŋini ihɔ dɔ fourteen thirty seven ihɔ dɔ two thousand and seventeen oṣù àbàpà kẹkẹ ta rọbí ọlọ awọl nolu ogunyọ mẹfà ihɔ dɔ fourteen thirty thirty nine ọdọ hijira karatu ane aṣa nípa yìí sọrọ tunu àbàpà ni wọn ànyà kó àná ŋini náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون نعم أقرأنا آية الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة بلا ولا تأخذكم بهما رأفة في دين الله yana munu ma da zaba ma kuntum tu'minuna billahi wal yawmil akhir bayanin wal yashhad azabahuma ta'ifatun min al mu'minin sura kidai shi sura e ko gunyo mel ifal qur'an sura ekowu nyomelle ifal qur'an maado ka kini suratu suratu nur sura ufane en kita ko maado ka suratu nur ni ufane olojo ike paruka e sura se amoda alikuna ati takini ki peko une wanya alikuna ati ki amde ne buane aniki shulu kataki bikiji ni mashanana e sura gre alkayacin karatu an ya karabo so yi ma mu hannun wule koda imu dushi aka shi na ile enwe igbo ka yi tura gide ma nwoka kini allahu nuru samawa jola ma yi ni kojo ohun ti ufane ojale fane so tunale madudu dudu fane yi gide aya kidei sura kidei cha ya ngometa yomele 64 ngwa chi sura ekugu yomele chenke balka kwate madoro gu bi suratul hashri madoro gu bi suratul hashri ami sharia gini sura kidei sharia ene kiyaba ne chi masai ku madei sura kidei

يقبو فجاك الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين التي سرق ده يقبو وكل المؤمنات يغضبن من أبصارهن ويعفضن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها بواتك وجون اللي سرق ده so yadun aki eh onubule ni ti tupe mune ya ni ki ma tupe mune so amen ki lugo family abale tura to da bana len Allah tabaraka wa ta'ala yanihi suratun sura yake dai anzalnaha awadu roguwa wa faradnaha takan ma moda kulli huwa faradnaha ma kini farida oloda de oloda yake mudo tusuko da lebo dabene kibo ko jo alqur'ani suratu nisa'i aya ya ke gweji omole allah pepepepepe yani faridatan min allah ay faridatan min allah kuma ka kede yani igide sholo da ki kubo yole sharia ni ki kubo yo abakini omen ti al hadd ni ti ngoyo yo melede nasiban mafruḍa amal sura lati tige yani nasiban mafruḍa upe ukpe leba sukpe alijo ọdadamu tudale faradunaha yana mitura gade da rogu ango molo da ango du lehun waga ay ay tafsir mujahid mai qatada ma inhi bayyana halala wal harama wal amra wal nahy wal hududa amin ah, gade a ah, bayanin shi to alibaba yani wa anzalna fiha ayat atima maya koro wule tura gidai bayinat amma ya yake ke direju am koro wule tura gidai to da ma di tura ya rogu la'allakum tadhakkarun Allah tabaaraka wa ta'ala ni dalili kuma du rogu kuma ci bayani ne dala dala ci turu kuma ni ki nariya lihu وبلغ الله تبارك وتعالى دغدالا ودع الزانية الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة نعم ولا تأخذكم بهما رأفة في دين الله نعم إن كنتم يؤمنون بالله واليوم الآخر إجال وليشهد عذابهما طائفة من المؤمنين الزانية أنو بلاكي شابتابو أنو بلاكي جوكو والزاني ما يونك لكي شابتابو كي سيزينا قائر أنو بلاكي شنكو هما fajilidu kula wahidin minhuma ene duegu ma tona kala tolo bla me gota mi ata jelda itali deli me guma tali deli gre ma ne kini ma ne kini talango gu talango le un so idili ma ne kini tali yo ogi kuma chiku e koi ama dita inali o so ma ka guje bi oni na le hwa yo ha ma ya yo ma chimemele yo ma meno gele le doa mẹ́gbẹ́ yí ọmọ kámẹ́mí nà lẹ́kọ̀ọ́dọ̀ kuma ne wọ́la ń wọ́n gẹ̀já gẹ̀já ọjọ́ àkíní ìtàlí délé mẹ́gbọ́mà náà wọ́la tààkùnkùn bí i máa mẹ́kí wọ́n ráfàtà fìdí nìlá mẹ́kí ti sókí pàmà ní mẹ́kí sókí pàmà èhà dì ní ọjọ́ nù tẹ́ǹkọ́ láyé gbọ́ láyé ọjọ́ mẹ́yìn àṣìṣẹ́lẹ̀ ayé ọjọ́ ojí ma mẹ́kí dọ̀là ètò kìí ṣe dúwé hùn in kuntum tóminú na biláhi wàlẹ̀ ọmọ àṣì tẹ́ǹkùmẹ̀ di imani pọ̀ ọjọ́ ojí gẹ̀síá kùmẹ̀ àdí imani pa ọjọ́ kwani mẹ́ṣẹ́jú mọ́mí ma nù azabagidẹ́ mẹ́ àyà dùnmọ́ tẹ́yẹ̀hù ohun mẹ́ jẹun máa

amishina efu nga ci egwele habo nga ci ayo nga yare alu kelen italiele unu nga meya gwo nga bede ono ne yoka tun kama kini to ame itali ame itali jina uka wuwe mewa hmm to e aku yo bodu jina e kweti jana yi imola ndu iskulu gokuma gokuma ti die na ya ba yo jama'atu nasir islam imola ndu mo yi abe ke yomudulo sende kuma itali digi dai wo talidili ma ugu ye to emde izina ungenu mkunga ka ugo yoyona ungeche free amite mitalidili umba alo yole ido dunia yo no yaku shogara inga tu belechi yegi bobo takunga ngama ngachi tu belele we chakachie luma kuma kunwe abaye yegba eh

tiri italikuma wo ne sulu ŋun ŋun ìwọ ŋa dɔ lɛ mi yɛ tata pɛtɛlɛ ma ŋita li deli sotura ba ne lɛ alahu tabaraka wa taala imɔda italiki Itali idua wote ibɛ ya ni kan ya ti tɔgba lo yi ba tɔ àwọn ya li iye ɔgba kaki ni ɔyɔ ŋun titi ni kuma wọn gbogbo tali lɛlɛ ɔyɔ ba italiki zina ɔyɔ ti ni kuma gun. iyo katuka ya chite yo wa turu je nko ya ti ni kuma wita leba uko ki ko ma ye gbite gbite ba ma ko ma yun ene mel ene ka ali un woli ene mne ali taka me ayu guma alu ene mne pe guma alu ene ketawa eh e, chaka chulo ma manona kuma ya ni kuma so ọjọ́ wọn ìkọ̀díṣọ̀ ni wọ́n ṣe nùpáyé torí kọ̀díṣọ̀ ni má nùpáyé níbà ha ẹ̀ka púpọ̀ alágbogbo omijọ gbogbo ní ẹ̀rùn ìdẹ̀ má ìṣẹ́ ọmọ so wàyà ti sáàmà nà ní àwọn ìmáàmù ọjà ní ìpakúṣáká àbẹ̀kú ẹ̀tí onú àdínì ọjà ní ayé ẹnà ọgbẹ́ ní ẹ̀kẹ̀dẹ̀ ọjà ẹ̀yìn náà ṣe ìṣẹ́jáde yóò mẹ́ka àwọn ọ̀kẹ́ lọ ẹ̀ṣẹ́ kí èyí máa àti kàkí ni ìyá yìí ká wà gbàdúmọ̀ ọla neka ti uma ogbu a ya eh, eh, na memele dua na jina ehe wallahi onwe ti ma ma gbo ọla ya na mele onwe ya ma du to ka ile ebebe. ona ne onwe on enwe higere ya a na ji ma ko gele ma ya yin dola yi eh. abo yom da yen e ka le lu Onye onike kan tudo en o mi ka ba

الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية والزانية لا ينكحها إلا زان أو مشرك وبلها وحرم ذلك على المؤمنين دليل ذاك الله تبارك وتعالى دلقدي وايبا ẹ̀hùn dúkìá hapù ní kùránì yìí tọ̀ yà á nà ìtẹ̀sákọ̀ ojú akọ̀là sí òhòhò ojú akọ̀là yìí ẹ̀tẹ̀ mẹ́máṣàkà mọ́n ìnẹ̀tẹ̀ maini hii hadithi jewa fi bukhari kwa muslim e riwaya az-zuhri ami amara bi kumejika yenye mashara bi vile jimashi umawa wa nabi sallallahu alaihi wasallam ngani ko ma yadi inna kana asifan anibi wali o ma kede e a tu kolo ngo ene kede e a kolo ngene kolama kei inna ibni kana asifan yani o ma ba e kolo ngene kolo jobi

abi zina je kpon report lan ya yani hi fabta daitu ibni minhu bi mi'ati shatin wa walida yani ngen ya ngen ya tinu gbo won ma todu ma ma ama ma to ma udwa ma makwalan alama aka meda yi mmekọ katu na wani kuran mbe kuran mere in faftarinsu ibuni min bi mi'ati shati walida umemi ra'a amado ukulu idelika manyo mo noble ngam ko tiki tubo ma ngati ni to mak ngo go tali ne tali uji uji talika ukuluka ọ̀làlẹ́ fẹ́sà àtò àhàlàlì ilimi ìhìn àmà bókẹ́ nù màtí nínú amẹ́yàkí ni an ní aláìbì ní jíldù mí àtà wà tàgíríbà àmì ọmọ àwọn lẹ́bà ẹtùgbẹ́ kámẹ́kẹ́ ìtàlìlì gbẹ́lẹ̀ tílà kámẹ́kẹ́ àwọn mẹ́lẹ̀ dá tún dúdú ọdọ́ ká idú tíhe ogbò múnẹ̀rẹ̀ tó dẹ̀ gbé màmá ní idúdú kọ̀nfàmù idúdú dánú éjá nà òun idúdú sìzámẹ́ ní sẹ́dínà umar idúdú màá idúdú kọjá lé màá dùn màá dùn sẹ̀gbọ̀n zamani sẹ́nà ọmọ rò wùchá nà e reform gúnmùrù ìdúdú já lítà máa dẹ́nẹ̀ gẹ̀ àdìgáàdì wá sẹ̀gbọ̀n zamani sẹ́nà àlì ibn abi talib no o ma tẹ́nẹ̀ ní kakini a ma ti kóhun yẹ́ ni talideli abúkùn ẹ̀ta mẹ́lẹ́ ní àmẹ́ àti talideli ní àmẹ́ àwọ́ máa wọ́n yìí kámẹ́ kẹ́ wọ́n àmẹ́lẹ́ du send the letter exile tí o yà ní gbòmùnì kí ní àtsọ̀dọ́ ejú nǹkan mọ̀nà bìlẹ̀ kí dé nǹkan mọ̀nà bìlẹ̀ lẹ́jú màá kí dé ọ̀dọ́ oyi yin wa na ala imraati hada ene keji yin ko ko mi nwe ati jina po oyele unu bile ko mi nwe jina pele ame aka gini buke nu mo ka wa gini ipolo nga me aro ka me kemele du pai ni bi ola le aka me aka le nwe ati e to nga me ati mi wuwu netali ame okolo la ka me fe du du bo ame du sallallahu alaihi wasallam ainihi walladhi nafsi bi yadihi ugabo kwende kimi midon na ya cicilia gidai dabalu ko juwa kuma cicilia a takardar juna da cicilia yi alwalida walghanamu raddun alaika ta duru bile kenya tamala idili kenya mewa ko da biyaruti wa labnika jaldu mi'atin wa taghribu ani o me kisijina ma gwo itali deli ma du bihi ute odoka wagudi ya unais wa unais ana kala ma do unais sunu bila ya unaisa yani unais kwane ana kala ma do ku unais greba li rajul min aslam abu aslam ngi yani oya unais kwane lo kai lo tubo oya ya to ne ne ga kini ola kuma kami da fa inni i'tarafat ijalu ga yi tigina ko bi to ji biskin ya to ke o ki confess ba warjumha ya taljilika gu fagada alaiha farjumha ay ay kuluron gamru fa na'am abi ayomo fagada alaiha ya krebo fa tarafat yakini chobiziki chobiziki kuwa la kono bile akai no bile jalu warajamaha unu bile le sende ma o hego ma to ma kuluron mari kulu ma o hego akada alijo gbawe magwa wa ma meruto máwàá wà mẹ́mẹ́rin tọ́ so alejò ọ̀họ́ ẹ kpótọ́ kìbò yí ẹ kété kàdọ́ abẹ́lẹ̀ àgọ́ ẹ̀rọ àgọ́ ma akọ́mọ́gòlò kì ìlọ́kọ́lé òun lẹ́ màá kíni ìkólóńkè ó yí ẹ lé mẹ́ wẹ̀tẹ́ yí ẹ wẹ́rẹ́ kẹrọ́ ládàá ọgbẹ́lẹ́ màá dé kí rọ ó yí ẹ kpọ́ ẹ̀bì ẹ̀bì àtẹ̀gbàkùmọ̀ àkó yí ẹ akun akumati ko ono bilalede turale onga mi mali mi mazhabe bo mai ni kitali ni liketi ma wona kisinan mai tali be ni wo ma ngodu be he o yaunde فعلى هذا ففي هذا دلالة على تغرب الزاني مع جنس المئة إذا كان بكرا لم يتزوج ما يتالي دلي وو ما عمدو به وتين ويدودو أو دوكا يقول الله يقول ما تجي مؤمن ما تجي مؤمن mɛwo k'idzɔ dzali tó yẹn kuma ne dun ma kakuma wo ne tali eye sariya sɛwọn bɛ ta asahada al-itiraf al-habl asahada al-itiraf al-habla al-habla eyi o dun si sɛwọn kamɛ ne dzali ne k'idzɔ yɛ lɛ kakini ali si jina ma wo tali ko ne kpɔlawo ne kakini hin.

azani eh ola ola ola italigidei maini italiju kuma anyagu ba ojo se ni hikima ta ya kuma gutale amma le mi se bayani yo bukuma ko se sharia aspect of sharia eh islamic studies ma ka ma gutale le sigbe ma ko ma ku gele le sitale kuma gwo ne ki amda kuma ka le no ya mitali kpọlọkọ kadu take na mụ na achigili ijilo jilo jilo ya abụja nete onye yere ma gwụtara ogele na gwụtara itali na na enike ịgba skul mitali na ka ma ya si na ya sene ma enye tali gere ebe a ene echiche kitali tali imiele ma bon yo nu ma gu ya wa nya kai <laughs> eh jo ga kitale de ba ma unu un de don ta ki ji yin tali ale yo ale yi ale yi we la ale yi un le un me ma ni igbe du ma po ne ata abin da ba yin ni ka gire ba ghairu mubarrahin iche eke ya chụ na agbe na agwọ ole iji egwu ma awa agụma gị n'ihe emiche ewu obìnrin èmi ṣe ẹ̀wọ́ máa gbogbo akómìnir náyún ọjọ́ méje ní ẹ̀mà náà kómìnir náyún torúkọ ẹ̀wọ́n kí dáa nìdá máa wí tàlẹ̀ ìzìnà wẹ́nẹ̀lẹ́nu máa wó kì á wọ́ ẹ̀hún kọ yóò that is the main wisdom

ó dá ṣúkàtà ìtàlẹ̀ òun fóun pẹ̀rẹ̀ yìí ibi ọjọ́rọ̀ mọ̀ tó má pìtà má wò nẹ̀tà lẹ́kùn máa rú panú àzáni ọgọ́lẹ́kú hmm, àzáni àtìzìnà láyàn kíhú iya nọ̀yà ní ilà àzáni ṣídé àtìzìnà onúbìlẹ̀ ogúlùn òyà nẹ́yìn iche eya e nke iwu maka gide iche ka gị n'ihi atiji na ihe anọ ya n'iche maka Ya ni, ihe atiji na ole kpene bia le ne duki ne kisi na le fom. ene duki cha ji no ne keleba chaka na du no ne gidu no bule me lawo mu ba eno bule do aye je kun ga jina kun ono bule ki aye kun ga na fom illa zani asi jina ogule o fiki tụkwa nye ka gị n'ihi achiji na ya na nchede achiji na ogbulu nkịtị ene kacha achiji na nkichi ama ọ ya kọja ya dum ọ ya kema mọ nekele mamadan ene ka domo onwe achiji na mamadan ọ ya kọju anya dumi ya mudo ya egili ite wom bakuchaka onwe ya anya dangun tagun gurgun an da hafna ce iru da bi na da biya bai tan ma ko malo go ka me be angele yake ta eh to ya lake da bi abu me un haka to ya hapu ya hapu no gane le ko ne ma mo ne kele ma mo no bule ma nya ya no ya umri ashika ya ma yo ko na wu ene ya ma ama na tala jina ti kɛdi tala tala le kɛnɛ do yɛlɛ do mɔ ye jina ye o mɔnɔ bilɛ k'i ɲanɛ di vɛ jini k'i ma mɔ ne kɛlɛ ma ma tan so ti lɛ mɔ yɔ min ne min ɔyɔ yɛlɛ ti hikima ni ti ɔyɔ ca yɛlɛ ha fun bɔn te kɔ ya kɛ min yanni azani a ti jina wɔ ne kɛlɛ laayɛl kibu i y'a dɔn gbanw daba tɔgbɔ n'o bɛlɛ yɛlɛ ne minɛ ni ila zania gbɔli keke n'o bɛlɛ k'i ca jina wolo o ti a di sa ŋun ye ŋun y'a jina lɛ ko ŋun ye aw abagakinihi mushirika abagakini achudi ene kisha chude kimana dini wazaniyatu ene giachi ajoko onubule la yankiuha ona kele dwaje nya temoni ila zan chido ne kela achijina ona kele au mushirika abagakinihi achi achi shebo alikutudale ungi abdullah ibn abbas yaya kidai gba yenihi laysa hadha bin nikah ishawere kuma ce yin wabi akolojin da yin inna ma huwa jima ida shi wani ali bile alijiyo abita bile ngojo kolami mire la yazni biha illa zanin aw mushrikin eh yani ene doa ona kala du je jina kono vlaki kono bleni be kono ana kala kisha chashi jina aba kene ki chashi sebo ki mana dini ni kadine o mani ko wa hurrima zalika eh ma ma ukolo zina yenya chile kone kala ki da ki kono bleni kimacho ya hun kunu bula kida ci kone kele kimacho ko hun ukole le ba uri mazali kama ukole le fo ibo ya madu fo ma ala mu'mini ko kuma shabab na'am والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة نعم فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون تو نبالي كوجو دوا أباجو إكدي نبالي أوجي نشي نبالي إكدي نبالي إكدي يا إمبليكيتو ne yadu omi ṣẹ̀gbàyí ní nàbàlẹ̀ gẹ̀dẹ̀ ọgbọ́dún mẹ́kùnmẹ́yọ mẹ́gbọ́kàtí kọ́ jẹjẹ mi abọ́ ahó èmi má tọ́ga nẹ̀lú pakọ́ṣáká nẹ̀lú gẹ̀dẹ̀ mi ṣẹ̀gbàyí ti ní nàbàlẹ̀ gẹ̀dẹ̀ òun ṣíkà kí ta'ala abokumari kolo tunye etubi eyi kpoloro tunye etubi eneke gẹẹti tagẹẹti ẹhun kẹrì kpolongo yaneke kọ mu ìṣe ineke mu ineke mu ineke kọ mu rọjẹmọ bilaba yìí sabanilẹ abokumari kpolo ŋa mobile kumasẹ fẹ eyi kpolo ma jẹ Ma maaro oyún má kakini onobile jẹ alogide yẹ ba yà á yọkọ nígbà wà kí nàbà lè gidi àyàn tìlùkì tó gbọdọ wà rẹ ẹnìkí dàlú ẹ kàyún nà kí ni ẹnìkí alogide yẹ ba á ti jìnnà nìkí. eneke kayo no bla kuno bla gi aloge de ba ajo kongsi tudale maini walladhina yarmuna almuhsanat aboku maronya abubule hmm. iboku maronya abubule lakini abubule gi de che bubule ola munifa bubule gi bubule ola muni almuhsanat abeku ma lama ma de bukola buta bute wọ́n má ṣàṣì kọ́lá abútabú ní wọ́n ní kẹlẹ́ dúkì ròyìn ní ọgẹ́nẹlẹ́ kàkẹ́nẹlẹ́ ṣàṣì jìnnà àwọn òjò kàtọ́ wọn. àbólẹ̀ tẹ̀ ń kùmọ̀ má ní kí mẹ́nẹ̀ yálé mẹ́lẹ̀ kó wa ní òṣèlú akanyamaṣẹ́ táǹkì yìí mama ni ene duki ro yule akini ene bati ene bati jina abeke na bana ita joko nje kono ma joko lego chagba

ẹnu ogene lẹ́ẹ̀gbà dúkìá kì á ìjà àlígbà ìdágbà ti já lé ọ̀gẹ̀chá ní àgbà kẹne mẹ́ẹ̀lẹ̀ ẹne mẹ́ta tọ́ọ̀bìá kò ń tẹ́kẹ̀lẹ̀ máa ń gbìyà lẹ̀ maka abọ́ mẹ́ta láàkùnmẹ́ tí ma convict mọ̀ yẹlẹ́mẹ̀ ma wọ́ ìta lójú léèbù mọ̀ nà yẹlẹ́mẹ̀ so ìní já lé dúkùn déhùn wa máa agba mú kó wà ní kígbà máa kó magbuji ya òun toru ẹnẹ́ kì ní kí rọ yóò nẹ̀ ọlọ́gọ́ yóò nẹ̀ akanyanyẹ kẹta àjẹun wọ̀wọ̀lá ma ó dẹ́nà lẹ́rìjì sàté ìfáàlà mi fásikì abẹ́lẹ̀ sàmìnẹ̀ mi ya kìdẹ́ yìnyínyìn toru ká ma enwe une ya ake bụ maliki kọrọ oge negide enyu bayani ake tiki egbado kojo duwari babu ya kọla oji akpa bi one ichi iri e adu salihin kana ka to e e bayani ki bobo cikikin bayani shi mun ya karebo salihin babu yake akọla akpa bi one torí ìnà lẹ́yìn gidan mọ́kẹ́ ká kẹ́nẹ́kì akpa bi one lẹ́ngẹ̀ẹ́ wani galeka ugba nabi sallallahu alaihi wasallam ayin eh? amma kuma shi riyadu mm-hmm. bulugul maram ko na'am amma kuma shi bulugul maram hadith la shi domo yanihi onu so jo wa gba o oh, ya ngede ba o nga fe do e leta balu ngi ngi je na do ya ngede le amiri ya o

ma chatike okpukpu a ma abụghero abachagwu abụghero abachagwu abachagwu ụna wu oyi nwe ike ngala arụ nwe abacha le ga abịara ogwu nwe na abacha omu na ji abịara ogwu gbage mmadụ yi ami ami ami amoto ayo ji boku no so to da banale hadisi gidai ba amma limi ci bayani ci bayani to ngene ma hadisi da'ifun shi eh yani hadisi da'ifun shi hadisi yake ya ci bayani wala kitalele mahamudwa ayito wala kanibi kale ikaturuki eh turuki denelero kwana ito kenke ma ematini ematini ma do chulen beke eko which means anabi anabi encourage hone kutuki do ya oh, na butabu win abiyo nga yeje ni anabi anga ko lo ya ngamo ya ko lo ya otengu na ma yeje nbe ka ni kuni kungi it means on ke matini kali ni yudu ni gbe nga wala ngata ni to inola li kunu blati nola li kunu blati kumaro ka yoko kene ki ma ene ki do ka yoko le ma wota ni kene ki do ka yoko le Kumama, mama agbalu kan ti hene ki chapabi onen la gide bayani undi fi riyadu salihin sharhi e muhammad salih bin utaymin rahimahullah uh, unu bleka won pani bi sallallahu alaihi wasallam aruja al bona masalashi ide wajibu an duwa shagbo won ani sallallahu alaihi wasallam abo tulale ki akodu kwa ngolan abi wuko tula le gido kwa ngola yeni hi mbo ngelu ye masala cho ngalo algito masala cho mpani biro yi ngalo sallallahu alaihi wasallam ni da biawo tin kenya wala jeneba gwa ugu ya ba je ku ugu ene ti joko so kete ti ugu tula le gido edu tola yi e, duhu yi ijoko tanu oti usiki chiki de su chene ki ayo ko ya ni bi ni da biawo tin ku ke wala jeneba gwa inola inola Kuna na muduhu abajo yi ola laki muduhu ho ba you define class gide annabi sallallahu alaihi wasallam yani kullu ummati muafa illa almujaharun yeni oboda maluma mi kwa kocha ka ojo ade yuli gwebe ni makoma cheduma wuli keke ama chengi matingidi wa ina min almujahara ko hen ko ehe ehe cha ebe na tujugede an yẹ zunuba rọjulu bilayi ó nà ó lè fi ṣe àdúrọjọ ta òdu ya àdúrọjọ ta abọ́yọ àmúwáyé tàbí ẹnìyí ya fulan ya fulan fa'altu bilbari hati kaza wa kaza wẹ́n náà bá ní ẹ̀mà kó òdu wọn yí ẹ̀mà kó ṣe wọn lẹ́nu ìṣàkóyọ wọ́n ẹ̀dẹ́ ni wọ́n wọn it means ẹ̀dẹ́ àmà dọ́ kẹrù ṣèbí ní so malami wani uh, yi imamu nawawi yana na duki a ce biyan ni yin um, ki a da oke da ake ba can ko na kola yana ba na lema da leka kwaje ni a da oke da su lifi can ke wala n kawo bi ma da leka kwaje ni o ne a yan e wuce dabe ne a kagi ni oji to mamudu oji dun yan ta shabba habi komin ko huwa milhu aliko so to da ba na le ene du ki amola ene du onu bele du mangi du kuma du do gene len ilu le dia ma che gene len ya ya tuchi yi be kuma shasha ali abane len so ile dom ati bayani uno tane agbe gba ko yodo abu kakale wa allah tabaraka wa taala inhi wa ulaika humul fasiquna bele chamene kwa bi aya kidobo إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إلا الذين ولكك أبيكو ما عندي ولا ما بان تابو بوك ما يتوباشي يبيك ما شالك بعد ذلك ما يتوباشي وأصلا وش يتوباشي هو دانو ما هو دابشين نمو كولو ما تبوك ما فمو بيك فمو بيك ما تيني موشي ṣeun kí ó ní ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ìtúbá ṣe kí àmọ́ láwọn dá sọ̀rẹ́ndà àkítọ̀ owó agba abakini shaman eh, agba abakini amir agba abaki alkali george agba ọla ah, ojele ki hapụ n'iyi gaskiya abakwa otuba nchime nwodo na ogene lege dala iyi ukwu ma egwu mikwu bi na chineke yile ki morida mgbokwu ma chenye yo ma elumi torí ituba ṣe mú ikó mẹ́ra kí ìtúbá ṣe nẹ́gbìjá léhun ọjọ́ ìyàdúbà ń òbílẹ̀ ó dùn ìyàkó fáìlà mi fásitì tí a misali na'am ilẹ̀ lè zina ta bọ̀ asúláhù bá rìzà lẹ́kọ̀ọ́ àti fẹ́yìn tó dùn onígunugbu aláhùbá والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين

sẹ́hun kì mú dọ́ yàwẹ́ ọ̀lẹ́lẹ̀ sojú jí mi sí i mú dọ́ yàwẹ́ ọ̀lẹ́lẹ̀ sojú jí ìyá àmúdẹ ẹnẹ múnẹ̀ wà nẹ̀ òṣèlè àwọn àwọn sojú jí rẹ̀ amada agidero gugu magini egba ko ne mija limele ene madu agini sad bin ubada sad bin ubada tabuji abi ami sahabi bi bi medina kwaku ani bi eni hima mene ka chiki tabuji ma egba dugu ma no la kuma tini kuma kan ene le ma chiki bo ya kan ni bi to wodi bu medina ya ko han ni to sad bin ubada ma chun tabuji ma to sad bin ubada gidere kuma chiki tabuji ma agbogi ami ansari aka níbi ayá gidẹ́ ìgbà kàkí ní ẹnẹ́kì ẹnẹ́dúkì ma múnobilẹ̀ kónobilẹ̀ ìyọkọ̀ yẹ ẹ̀ka kónobilẹ̀ ọkọ̀ yẹ kẹ̀ máa nìjà ní mẹ́lẹ̀ ní máa wẹ̀tà lọ́gbọ̀ mẹ́lẹ̀ yẹ hẹ̀ níbi eni agbá ka ya tí ní ká níbi ẹ̀rẹ́ tí ní ẹ̀gẹ́ ẹni alùkáyà alẹ́ ẹ̀dẹ́kọ̀ yọ ìgbọ̀rọ̀ wú kẹ́kẹ́ ìwọ̀n wójú wójú wójú ẹ̀nà níbi alkọ̀yẹ́ kàkàdélẹ̀ ẹ̀rọmọ́ fi ẹ̀nà níbi ẹ̀bùkọ̀yẹ́ kàkàdélẹ̀ ẹ̀rọmọ́ níbi ẹni amánsar amẹ́bọ́mẹ̀dínà lẹ́gbẹ́ nínú ìkọ́nà yìí mẹ́ta ẹgẹmẹ́ kọmọ ẹni onítọ́jọ́ ẹbùlẹ́mù ló ẹbùlẹ́mù ọ̀nà yìí àdódó yàá ju ugwu

dàkúnléṣe máa jọ gbogbogbogbogbò atú yẹ́nì oníṣòjú ọ̀tẹ́hún ọgọ́gbọ̀n akọ̀lá kọ́ ìhùn kò ń kẹrẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn yehu kọ́nẹ́kẹ̀lẹ́ ẹ̀dàtújú ní wọ́n yá tẹ́nẹ̀ nẹ́kẹ́ta àníbì ke oyodege alamajumomi iṣẹ́ àkọ́lá níbi ìkọ̀ inú ẹ̀hàn àbúrò àkàrà máa kọ́ yodege lọ́wọ́ ẹjúmomi ọlọ́ ètò ìnáwó àti nígbà ńlẹ̀ abi <laughs> ọ̀gẹ́ nẹ̀gẹ́dẹ́ ka ọ̀nà kẹlẹ́ ka kùmàdọ́ àkíní hilal bin umayya amẹ́kùnmẹ̀ ṣe riyadu salihin máa kí hilal bin umayya màmá ṣàkà kẹ́ ọdún ẹ̀jẹ̀ náà mẹ́nà kùmàdọ́ hilal bin umayya mi abúmẹ̀ taka kàníbi yá pa nọ́là pọ̀ nọ́là pa ẹnẹ́kì ọmọ màdúrà kìíní hilal bin umayya so ohun ìra ọgbà níbi sallallahu alaihi wasallam hilal bin umayya gidẹ ẹgbà ní ohun ìlú yídá oyin ẹdá gidá yé o yàgbọ́ kùlùkùlùkùlùkùlù yé o yàgbọ́ kùlùkùlùkùlù yé o láti sí ni wọ́yẹ̀ wọ́yẹ̀ wọ́yẹ̀ hajji ni wọ́kì kí ni yóòpè yà yóòpè yà yóòpè ìgbókùnmọ̀ yíyàtẹ̀ yàrùkù ah ah yóòpè yóòpè ìgbókùnmọ̀ yíyàtẹ̀ yàrùkù taki ya gbukɔla ma ya gbukɔla ma kuma gbukɔla kuma ya ka ye ukɔlɔ ma n'a ci usi gɛlɛlɛ ma n'a ci e ina na wa ina ilahi rajiun abi a jaba ye ti ya nene ya lilu ya o yira takpa kɛrɛ bonu sɔ yɔ sallallahu alaihi wasallam inu omi n'a o mi jali. ọ̀yà mi òun pọ̀ ní kẹlẹ́kà ju jáde àmì àti ìṣù wàláhì igi mi ò nẹ́dù ló máa etí mi ò nẹ́dù gbẹ́hùn kùmà yíyà tẹ̀ yáàkà yìí àníbi sọlá sọlá mẹ́rin ọlọ́gbọ́n ansar ma ẹnẹ̀ ẹnẹ̀ ra ẹnẹ̀ ẹnẹ̀ ra ẹnẹ̀ ọ̀la kí sáà dẹ́gbẹ́ mi aka ọ̀nàlá náà ọ̀nàlá náà kí sáà dẹ́gbẹ́ mi aka ọ̀la ẹ̀dẹ̀ ọ̀hún yóò mú bí rìpọ́tù ọ̀la lẹ́yà mi. sáàdì yẹn ni ànẹ́bì òun ẹ̀ wọ́n nẹ̀ lí kẹ́ wo yá tẹ̀ òun ẹ̀ máa mi ìjà alí mẹ́lẹ̀ kó anú ọyọ́dẹ́kẹ́ alámàjú mi oyin kàkàdọ́ ni

ama ala kide ka anabi gushi ewu ewu ndi hilalo mutubi ala edi mi bu ma gba ne yun edi mi ne tabi le dagu ya waka wa ni hele mele ala ni je pa sabu nga gugu nga le ogwe ma kan yi ko ye nge do mo ile jo pio ye nge do mo ile e ma cha tene mu ne li ma ko to un ụmụ ni wala inda nka ma liba talagbomele anyị ya aga ebe a ya gị amele gwu e talagbomele kwenye ni togba ya a gbadu gwa gujali ka ma gujali egenu yani wallahi inni la arju an yaj'al Allahu li minha makhraja inu ngache gbo ko gwa kinihi ọ̀pá gbogbo ńlá lè dúró gìtà lẹ́yìn ọ̀kẹ́ máa ṣọlá oníbọ̀ yàrá tẹ́wọ̀n yìí tìránù ọjọ́ bìtá ìnàkọ̀ yá ti وقال هلال يا رسول الله هلال أبا نبي يا كبا وانا هلال كوبي جوا إنه نسوا جوا أبا ala kun ene ya ba biti nge aka nge jima ka mecha kologo ogbe se ko ma amecha kọlọgọ de ogbe n oye mda jima ke ogecha cha níbi sọ́lá aláìríkì ṣàkànáka anábì dónà mú uné ìsìgbẹ̀dẹ́ fọ́dúlù ẹnẹ́ka ẹgbẹ̀mẹ̀dẹ́ mẹ́ya àbẹ́gẹ̀dẹ́ máa máa dómù mẹ́bà ìtàlẹ̀ àmáyá tí ní ìgbèdámẹ́ àbẹ́yẹ́ka anábì dómù anábì kọlà ọmọdánù anábì wà plan agùnmáwó gbogbo gbogbo gbogbo ehi ya n'ebi chi na-etowu ugbo ka ke gị ka ejuru ibe anya ọgwụgwọ me mee yupi ihe ọdị ihe dadụ ihe ma chi na-ele oge na-ele ogbo dabara ka iwa abakwa na ụmụ ma chi na-ele oge ogbo anyị ma mee anyị bi meju kwụrụ ma ya aṅụdụ higbe n'ugbo ka ijuru ọma abu kuma ya kalo mai mai kolo an mai ku mai ku mai ku mai ku ya mu da biya wala nga chigile ni en eh, do mu en eh, na ba kolo ku ni ke ma do hini eto o wala ya me ara ma do do wala ma ma wala zina yarumuna والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء ولم يكن لهم شهداء إلا فشهادة أحدهم نعم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين الله أكبر والذين يرمون أزواجهم أبوكم ما رؤيا ما قاكوا ما أبو تابتي ويوكوجي ولم يكن لهم شهداء ما نمن جالين illa anfusuhum sidi unugunugu makete amale ole kwala manye ojo akini fo shahadatu ahadihim ene ke huma un ki leun le kwala wi un un ki si individual u neka ki leun le kwala wi ba yanya ki shahada yanya gebo billahi kojo arba shahadatu billah ijali jenelanya baba ti jali mele aga agba kojo yaa ni yanya jɛbɔ kɔ yɔ onugba mɛlɛ innahu ka kun kun ɛ ka kun ɛ lɔ yan kɛ yɔ kɔ i ba lɛmina sɔɔdiki yɛlɛ ŋa sɛni gaskiya iya le ka dɛ lɛlɛ tanu yana duŋɔ jɛbɔ kɛlu. والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين وبيجي بيلغو onugba mɛlɛ yi fɔ والخامسة walhamisa walhamisa ẹ̀kẹ́ lóun jẹ́ àádú ló iye ẹ̀lẹ́ ìkàbá máa rí tọ ẹ̀lẹ́ kojúgé mẹ́rin tẹ̀wọ́gbé mi tó lókẹ́ kẹ̀kẹ́ ló jẹ́mọ́ àmẹ́mẹ́dẹ́nẹ́ yálì walhamisa ẹ̀kẹ́ ló lánàtàláhì àléhì yáàkiri ama ọjọ́ òun dọ́ aláhù tó lókẹ́ lójí mi ama ọjọ́ omi tẹ̀mẹ́rin kò máa dọ́ kama ọ̀nà àtẹ̀mọ́ kò fáhẹ́ ama ọjọ́ ìdẹ́kàdé ama ọjọ́ lẹ́kí pààbò mímá kúnyìn ni gbogbo akẹ́rẹ̀ bẹ́gbàdókẹ̀rọ̀ jésù in kana min alkazibi chen kola ko ka jim do limi woro ono ble e ono ble ma do ata ma kola gidei al kuma da ro wi ba ni sallallahu alaihi wasallam je ma nya ho o ya ma ni we ke choko ijali gba ogbo ye wa ba yo ijali ọgbọ gba ogbo ya un ojo akini to ono ble ma de ngun ki kola ki ma za ba la ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله نعم أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين قلوا بلا يدرأ عنها العذاب يعني أكبر ذابة بولاوته أكبر ذابة لديه tsenkunu bilele ma kɔla dun automatically maa bi ti maa du ti ɔfɛ maa de tolo maa mu pa azaba na kini ke defend ọla ŋu ba azaba lɛ tɛli ŋun ti ka kini ŋunuŋunu ka yan ya gɛ fɔ an tɛ shahada arba shahada ti yaa gbi bilahi do alahu inna hu le minɛ bi ka du e ka والخامسة أمي عودة بمبجال يوتتلا يوجي أن غضب الله عليها لكن ويد أجو تنمم كما أدو ويد أجو لويد أجو لتدوجيهم إن كان من الصادقين سيونك مدوغ سيونك كونغيكا ويد أجو تدوجيهم إلي إهاني كدابة إهاني كديولا كديبا شوالا كتلين شنو النبي صلى الله عليه وسلم يوم أو نفروا يا نجده waya hilal bin mai ayye mawo ne kwaro ya mamuduwa mawo ne kwaro ya mamuduwa nga nabi sallallahu alaihi wasallam aya gide gba yin jima gbo akini megba azaba ojo na un dine tajaba ina ile o to de gba ke ni yo akini amo ojo ki doji mi o kai ta gbaja ni akanya unje nana o to mo gana abu black ma ma ma di qur'an gbele ma ni gen kikele kimesi ba unje ne ko ile machine ko yi ma ku ma ya ku machine choga machine ko yi yanga bene kuma ci ma kama wore ya ba kuma di qur'ani ne so ogenele one du kuma ya je ngu jali gide ba mai bayani usiun ani biye ni hi ungati ni jenga me mahwa akanya kidiye ngide akanya kidiye ngide we kaume oko oya ku kola gote gbi jali mele ko ke ago gebo no yun ko ngba mele take gebo tekelu won no bele ke a defend ole ngba mele take gebo tekelu umami mami hilali dua imijali umba mami hilali dua hilali mijali umba abi hilali mijali umba mamoya ondua oya mijali umba anabi sallallahu alaihi wasallam ayini allah yashhadu anna hadukuma kadib ojo chema ki memeji kuma gebo yi eneke umari mi iru eni wallahi tallahi oya mi umu unkona kele kuma jijo hasi jina wallahi tallahi umuk ma yiyo hati jina wallahi ukere boya mi unkone kele ma yiyo hati jina ke kaunu ba mele oya yani wallahi tallahi nga hati jina ya je shike yima kuma yale ene ki kuma jabi ani biye ni wa ya allah yashhadu anna ahadakuma kadibun oyo che maki umemiji kideba ene ka inene mi ko ma ya ya ngoyo ngogo nínú filẹ bá hmm, allah akbar ọjọ sọ nàbà òun nẹwọn yóò má kùmà dẹ wàláhì tíyàkà jẹ bọ kùmà kíni ẹ lè kú ha ayé màdùn tẹ olóbìlà dùn ẹtàkì lèkúté jù sí lèkúté mẹlú máa bọ kùmà kà yọ olóbìlẹ ẹkọ wà nẹkẹ ṣoṣe lé olóbìlẹ méjì bá ọmọdé yóò mú lé

nọ́ọ̀lì èmi o yípo yíò anàgọ́dẹ́bà láyé ẹ̀ màkẹ́ ẹ̀ nọ́ọ̀lì èmi ẹ̀dẹ́lẹ̀ lónà o takunu bilagidai ma yi nihi abdullahi bin abbas ya nihi amma ki yiro no bilai yiro no ma ogu mali ogu ogu ogu ogu tabuk kimali kabudu wao limiro la ma defendi kuma uma kola itano jige tiyango tiyango mugba ingini dagene lango yari miyo yayi so turabanele mache mi hendi mahmane ongi chuno gulei idagu dagu ikibe kibe kibe ni ka la afdahu qawmi sa'ira al-yawm ujibe nuku wakini omiseun lóṣù tí a bá yọ̀wù kọ́ gẹ́bọ̀ ẹ́kẹ́rù ayẹ̀ ìhúnmáyọ́gbá aṣùkàtà yàkótọ́ ọgbà tá nípa pèé mi dání taka bèé mi ọlọ́pẹ́ mi gàbá dé ayọ́ ọmọ tá máa kí ni ó nẹ́ kọ́lọ́pù máa yàn ọkọ̀ ma tó dú ẹgbẹ́ máa lẹ́bà ó nẹ́ kí ti kọ́lọ́pù mẹ́rin yàn ọkọ̀ yóò dọ́lọ́pù mẹ́rin pàbẹ́ gàbá dé iná nìṣe ẹgbẹ́ ìjà ìlíyà lẹ tí ó ń kó lóbulẹ̀ kí ma taki jẹun oke iye ṣe ń gángan nìṣe ọlọ́pùn yàgẹ̀ làbáyé lòmánà yọkọ ní lòmánà yọkọ kà ní abdul kìgbì tì mẹ́nu kà ọlọ́pùn mẹ́jọ là. nínú bìlẹ̀ ikú àná ẹni káì sẹ́dínà alàkànyà kẹrẹ bọ́ gbà sẹ́dínà abọ́kẹrẹ dẹ́láwọ̀ tààlà ẹgbàkùnmárún ma ka en yanihi ubi kojo yeli ga yeli chingama kojo yeli ga ma egbe ka ma de egba ka ma de egba ka ma cho de ama jokodan egbe ka ma cho de bomo mani ki jokodan haba mango yi ha dimi abakwa ita ko mango ya jokoi Allah akbar ayyuhal wajibun so ulo blay erere erere nobele ma lu ti ola ika a ama ojo ke ama wedo ojo wedo ojo wedo ojo taiga kini gido yi ba anabi sallallahu alaihi wasallam yani abkiruha gome mo nobele mi bi mu fe ma fe ni

iná ní òjò ká dúkùmẹ́ sí níbi sallallahu alaihi wasallama hadithi ki débi hadithi muslim débi bọ̀gẹ́ tó kúlù muslim lọ́jọ́ kí búkẹ́ aka kí ní ṣẹ́nkẹ́ débi bulugu mara mi nugu kó o gbé mímú ní yé lẹ́gẹ̀ ẹni hin ṣẹ́nkẹ́ nẹ́kẹ́ wọ́n mẹ́kẹ́ bọ́ ọ̀nà kẹlẹ́ ọgbọ́ yà abíyà abíyà kẹsìn

yàgẹ́bọ ẹ̀wọ̀n kì í agọ́ fíjàkí ni wẹ́ẹ̀dọ̀ ọjọ́ kẹ́ẹ̀dójúùn ìtù pẹ́ẹ́nẹ́ kẹ́ ọ̀làkọ́kọ́ ń ẹ̀ka ẹ̀kẹ́ mílíọ̀nù fìyà nìkan tó nu bìlí kàmú náà ṣòro káwọn kìdá yẹn bá wọ́n ní màálì mahmudu wa ní sallá sallá wọ́n ní lẹ́wùlà máàmá bọ́ọ̀ mi kìtà bìláhi lẹ́kánà lè wọ́lá hàṣà tún kùmàmú nu bìlẹ́ẹ̀dù lè kùmàmú ya gini ngati ni sibon katani kisho yela mi bu kinare ko tengini ba ima lugu ala ko yokale budin wallahi manal kuma ko jibo no bele nabo jo akini eh, fa shahadatu ahadihim arba ko yomo lile dua e ma lil lugu le ko je dua gani ba yo le ga che ko yime na madu madu tinyo he eh, kuma ko longo yokale yile ngama mali no ngama ko yi so alitoba ha abo yokale ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم ولولا فضل الله عليكم ورحمته إما لغوات الأجو قائد من يوجو نبا أدك دي إكو ما برولي منو إما ووجي إما ووجي نمي مما بيبوك يوجو دي من أما الله تواب نسي هندو يا إيه ya gbi tuba ya wancan ya wancan hakiyin subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk